gbogbo àwọn fúlàní tí wọ́n ń dá wàhálà alẹ́ yìí àwọn tó jẹ́ pé wọn ò ní wọn ò légbò tí ajá tó ń rìn wá tá à ń pè ní bòròró apanijayé àwọn yẹn ni wọ́n ń fa wàhálà lẹ́sẹ̀ tí wọ́n ń dá wàhálà alẹ́ àti wàá sọ pé gbogbo ìgbà yòówù tí wọ́n bá ti ń dé ìlú yìí o kò fààyè gbà wọ́n n tá a sì ń lónìí ìlú yóò fààyè gbà bòrò. Ah, rárá kò àṣìní fààyè gbà láéláé hmm. torí kò pé wa àwọn tí wọ́n gba fáyè gbà wọ́n wọ́n jẹ́ wọ́n gé kàbámọ̀ jẹ́ ńgbẹ̀yìn ni ṣé ò sáwọn fúlàní ìtẹ̀lẹ̀ ni. wọ́n wà tẹ́lẹ̀. bóòlù àṣejọ ń gbégbé ayé àlàáfíà. wọ́n ń ta fúrádè nùnù fún wa tá a máa mú un gbà kan. kí ló bo ní a ti ń rí fúrádè nùnù. ẹ̀yà ara màálù wọn. kí ló wá dé tá kí ló bóòlù àṣe mú gbà náà sóúnjẹ wa ńlẹ̀ Yorùbá ni. rárá o. bẹ̀ ṣùgbọ́n à ṣé wọ́n ń bá a kó wá láti Sokoto ni àbí màálù tí ń wà láàrin wa ni. ìbí wọn bá èyí tí wọ́n nílé tò tí wọ́n bá wà náà ní. ẹ ṣé wọn ó túmọ̀ sí pé wọ́n ti wà láàrin wa tẹ́ ń níbo wá wà ṣé wọn ò kẹ́ran jẹ kó wá gbà náà ṣe wá jẹ́ pèsè ń ló le. bẹ́rù bá ti pẹ́ lé yóò bu alájọ bí. Hmm. Yorùbá Gidi TV. wàá gbalẹ̀ Yorùbá là àwọn tí wọn wí bẹ́ẹ̀ náà àlebu wọn wọn ní gbẹ́gùn ò bá ti yanra wọn jẹ méjì méjì náà wọn ò pín gbọ́n ni a rò pé ọwọ́ rẹ ò tẹ́tí lónìí ọwọ́ rẹ ó kàjà lọ́la ní ayé àtijọ́ ìjọba kọ́ ní ọba níjọ́ tí àmì náà kúrò nípèbí tí wọ́n mú mi wọ bíi wọ́n rí àwọn fọ́tò kan jọ́ náà lọ́hùn mo wá ní tẹ̀ fi rí wọ́n ní fọ́tò ọba àná tí wọ́n ti kọjá nílẹ̀ Yorùbá bò láà ti ṣerú ẹ̀ ẹni abátọ̀mì òró tíátà òrórélé lórí nínú ilé ìjọsìn ọmọlẹ́yìn Kristi àgbà pé lẹ́yìn òfẹ́ jẹ́ adarí ìjọ ni ṣùgbọ́n ẹni tí ó darí ìlú bá nǹkan ni wọ́n á ṣe o Yorùbá sì ní ẹ jẹ́ ká ṣe bí wọ́n ti ṣe kó bá lè rí bí tí rí torí àwọn ìwo là ń pè láwọn onílẹ̀ àwọn tí wọ́n lo àpèrè iṣẹ́ kù fún wa ìbínú wọn ò bá ti dùn lórí àpèrè gbogbo ẹni tó bá jókòó lérí yà máa bínú sẹ́ni tó ní hmm. nígbà téèyàn bá fún orí ní ẹ̀tọ́ rẹ̀ wọ́n ní orí kún èékánná kún hmm. aṣọ dọ̀tí hmm. èròjà wèrè kí ló kù tí ó fi pé. bó bá wá rí bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ tọ́jú orí wa ṣé ká wá tọ́jú orí ṣé òrìṣà là ń bọ ni. yorùbá ní bí yorùbá ti sólè ilé títa ò lè jà ah. ó lè lé ìní sílẹ̀ kò fún títà ṣùgbọ́n gbogbo àgbàlagbà tí ń bá ti ń jẹ dòdò ẹnu rẹ̀ ò ní gbòdòdò a pé torí owó ká sọ̀lú dahoro hmm, so yóò bá wa ẹjẹ́ amójútó dáadáa èmi tí n kúkú máa ń sọ̀rọ̀ mo kàwé èdè fèrèfètè mo gbọ́ kódà mo tó ń gbọ́ èdè mi ti ṣe fèrèfètè ṣùgbọ́n nígbà tí n sọ̀rọ̀ látàárọ̀ ǹjẹ́ rí kó jẹ jáde nínú yorùbá ni n sọ ayé tá a wà nù bí a bá ti wá dé ọ̀dọ̀ ọba tá a bá ti bá àṣà pàdé a jẹ́ pé ayé tán torí kò síbi hmm. láti bá a mọ́ ká má wàá jásọ parun àfi kí gbogbo yorùbá ká mọ́tò báyìí bá ti wá pé àní kábíyèsí àfiyèsí ni wá hmm. torí pé afúnṣọ́ ni mo jẹ́ àfiyèsí àfiyèsí ni pé fiyèsí o ibi táwọn tó ń lò kù tí wọ́n fi ló kọrin fiyèsí o kí wọn náà bá a lè ló kọrin àmọ́ bẹ́yìn bá ti wà lórí àpèrè tí ń bá ń sápá táǹkù táǹkù ìtàn tí ò dáa nígbẹ̀yìn irú wọn. Hmm. Yorùbá Gidi TV. ọmọ mi ọ̀rọ̀ rúwọ̀ nílé olóko lẹ́yìn odi ìlú yín làwọ̀ yìí o ẹ̀já tún gbọ́rọ̀ díẹ̀ nípa ìlú yín ẹ̀já mọ̀tàn nípa ìlú ọ̀rọ̀ rúwọ̀. ìpínlẹ̀ Ọ̀ṣun ni ìlú náà wà ìlú tí a ń pè ní ọ̀rọ̀ rúwọ̀ yìí ìpínlẹ̀ Ọ̀ṣun ló wà níjọba ìbílẹ̀ Borípé ṣé àwọn nǹkan ọrọ̀ àlùmọ́ọ́nì kan wà nílùú ọ̀rọ̀ rúwọ̀ bí ọdún wo ni wọ́n tẹ̀lú yìí dó. àwọn ọba wo ló ti jẹ ibo ni wọ́n ti wá kí wọ́n tún wá tẹ̀lú yìí dó. bi kábíyèsí ìlú Ọ̀rọ̀wú léèrè ìbéèrè púpọ̀. báwo ni àlàáfíà ṣe jọba tó nílùú Ọ̀rọ̀wú? ìṣòro àwọn Fúlàní darandaran tí wọ́n fi ilẹ̀ Yorùbá lápè ẹnu lọ́lọ́ yìí tí ó nípa burúkú kan tàbí ipa rere kan tó ti kú òkè ire o. Ah, mo sọ nípa àwọn abíngbà tá ń sùn. Ah, ah, bàbá kan wà tá bá lórí òkè yìí láwọn àsìkò kan. mo rántí mo rántí mo rántí mo rántí. ilẹ̀ náà ti wá ṣú. báyẹn ti kú. sọ ti kú ni àtijọ́ wa bẹ̀rẹ̀ àbí. Mm. bàbá yẹn ti kú. kíkà. àfihàn lọ́rọ̀ ló wọlé wọlé lọ́gbà. àfihàn rèé ìyá bá wọn. gbòǹgbò la kọ́kọ́ bá pàdé lẹ́nu ọ̀nà àfihàn yìí o. a béèrè kí ìwúlò gbòǹgbò yìí. ṣá lè wọlé. ẹ kúṣẹ́. kábíyèsí o. about to look at it. iṣẹ́. sínú ilé àbíta. ta. síta lẹ fẹ́ ṣe àbínúlé. pálásì dà tàwa lè wọnú pálásì. sàmú àlékún ọ̀rẹ́ mi bò ní. láti jẹ pọ̀ bá ní. onílé bí ẹkú ilé ẹ̀yìn àgbààgbà ẹkú ètò bọ́mọdé bá jí yóò sunkún oúnjẹ àgbà ò ní rìn láì wẹ̀wù mo wà níwájú kábíyèsí bàbá mi tó jẹ́ bàbá mi pàtàkì bàbá mi àtàtà ṣe sì mọ̀ pé ọba ló nílẹ̀ kábíyèsí o. kábíyèsí ọlọ́run. inú mi dùn láti wà pẹ̀lú yín káàkiri àgbáyé làwọn èèyàn ti ń wò yín lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀ àwọn ọmọ ìlú yìí gan ń wò yín inú wọn sì ń dùn wípé bàbá wa làwọn ń wò yìí ṣùgbọ́n fáǹfààní àwọn míì tó wà káàkiri orílẹ̀-èdè àgbáyé ẹ̀yin àgbààgbà máa wí pé ẹnu oníkànlá ti gbọ́ pọ́n. ẹnu ẹlẹ́yìn la ti gbọ́ kọ́ mi. Hmm. kẹpẹ kábíyèsí o <laughs> màá fẹ́ kẹ́ ẹ bá mi dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ for record purpose. kó tó tiẹ̀ tó di pé wọ́n máa dárúkọ mi láì ní fi òdòdó fọ̀hún láì ní fi bí peri láì ní fi re pebi ó yẹ kí n kọ́sí láwùyí Ògúnníran nínú ìwé rẹ̀ tó pè ní egun alárè àbí kókó létí aṣọ. Hmm, egun alárè. ó ní ìbànúwò kọ́kọ́ fòde ju arí mi dìgbẹ̀yìn hmm. mo júbà ọba tẹrẹrẹ kárí ayé aláàfin àjọbọ òbíríkì tí ọba ti fọjọ́ bora bí aṣọ ọba mi arabaraba bàbá ìwò òkè pàràṣọ ọlọ́run jìnnìjìnnì ọba ti dé alágbára mọ́nú agolo ọ̀gbágbá ti gbani mú tẹ̀mítẹ̀mí ọba ti kanikú bí ọ̀gá kábíyèsí ọlọ́run ọba mi ọba òpákúnlákún fikún òfìkí lákàlìkì òjì kan lùkan pa ọ̀pá kan lùkan ìyá ìjọba mọ́kò àjò ìmọ̀wájà mo ti júbà àti wáyé ọjọ́ funfun náà ìbà tí wọ́n ń rakọrakọ ìbà akọ́dá ìbà àṣẹ̀dá ìbà ọ̀ṣán gánrígánrí ìbà òkùnkùn bírímù bírímù sọdúnsọdún gbọdọ̀ sọdún kúrú bẹ́ẹ̀ sọlọ́sọdún gbọdọ̀ sọlọ́lọ́gì tọmọdé ilé gbọdọ̀ sunkún ọmú ọlọ́run ọba mi ìbà rẹ o. kábíyèsí o. lẹ́yìn tí mo júbà ọlọ́run tán mo júbà gbogbo ohun tó dá tí mo mà tó tó dá tí ètí mà tí ń padà mà tí ó mà ṣe mí ní àárín kò tún wá dúbà júbà tó ti dá tí ètí mà tí ń pa tó jẹ́ pé mímọ̀ rẹ̀ kò sí fún mi lókè ìpẹ́ ń o mo wá júbà Oòduà àtẹ̀wọ̀nrọ̀ tó tẹ̀ràn Yorùbá dó mo júbà alára nílé alára mo júbà àjèrò nílé ìjèrò mo júbà wárangun àga mo júbà aláàfin lóde Ọ̀yọ́ ìbà òrì lọ́tùn ìbà alísàbí ìgbà alísàbí agbóngbòrò ìgbà alísàbí agbòngbò àkàlà lóde Ẹ̀gbá ìbà kárìbò lóde Rẹ́mọ ìbà gèdèǹgbé agbóngbòrò lẹ́ẹ̀gbá nílé Ìjẹ̀ṣà gbogbo èèyàn ọba aláyé ẹjọ́ ojú mi ṣe o gbogbo àwọn baba ńlá baba àti àti lo àyè ẹjọ́ ojú mi ṣe o mojúbà ọkùnrin mojúbà obìnrin mojúbà oyún ni mojúbà ṣẹ̀bí mojúbà ojú tí ń rí mi tí mo mọ̀ mo tún wá júbà ojú tó ń tún wò mí báyìí tí èdè mọ ìbáyẹn ẹjọ́ ojú mi ṣe o lẹ́yìn èèyàn mo dárúkọ ara mi ni èmi ni aláyélúwà ọba kamarudeen adéyẹmí adéyẹnjú ìlú fẹ́mi lóyè kínní aláwòdé ẹlẹ́ẹ̀kẹrin ọlọ́rọ̀ rúwọ̀ tilẹ̀ ọ̀rọ̀ rúwọ̀ ní ìjọba ìbílẹ̀ borípẹ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun. inú mi sì tún dùn yàtọ̀ nítorí pé mo wà lọ́dọ̀ kábíyèsí ọlọ́rọ̀rúwọ̀ tìlú ọ̀rọ̀rúwọ̀ níbi tó jẹ́ wípé bàbá ti ń fira wọn hàn gẹ́gẹ́ bí ọba yorùbá àtàtà láwùjọ ládéládé àní àní kan ò sí ń bẹ̀ ẹ ò lè kọyán wọn kéré tó bá wá jẹ́bi ká gbé àṣà yorùbá ga wọn kì í ṣe kékeré nú ẹ̀ bẹ́ẹ̀ bá ṣàkíyèsí lọ́gán tá a ti dé tá a ti ń wọlé bọ̀ ẹ ti rí iṣẹ́ ọnà oríṣiríṣi àti pé òkìkí wọn ti kàn káàkiri nípa bí wọ́n ti ń fojoojúmọ́ dúró lórí pé àṣà Yorùbá ò gbọ́dọ̀ dì mẹ́rí èdè Yorùbá ò gbọ́dọ̀ dèyí tó ṣá àfi kó mọ̀ tuntun sí i àní àní kan ò sí ń bẹ̀ nígbà tí kábíyèsí bẹ̀rẹ̀ sí mẹ́nu lọ́rọ̀ ẹ rí i pé wọ́n fi hàn gẹ́gẹ́ bí Yorùbá tó jinlẹ̀ ìbà ni wọ́n fi síwájú si wọ́n sì sọ èdè yorùbá tó ní kìmí ẹ pẹ́ fún wa ò kábíyèsí. ìdílé ara gbogbo adéhùn yọ máa jẹ́ elédùn ó dẹ́ mi wá sí o. lára ìdí tá a fi wá bí yìí lónìí ni pé kí àṣà yorùbá ọmọ parun wọ́n sì sọ wípé bí wọ́n bá fẹ́ kó àwọn ìran ẹ̀dá kan lẹ́rú ohun tí wọ́n ṣe ni pé wọ́n kọ́kọ́ gba èdè wọn wọ́n tún wá ṣe débi pé wọn ò ní mọ̀ tán mọ́ àjẹ́ pé wọ́n ti tán eh, àwọn nǹkan tá a sọ̀rọ̀ lórí lónìí yóò ní nǹkan ṣe pẹ̀lú ìtàn ọ̀rọ̀ òru wọ̀ àwọn wo ló wá tẹ̀ dó. Hmm, hmm. Eh, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ atọ́kùn fún ọ̀rọ̀ ńlá tẹ́ béèrè ọ̀rọ̀ ló balẹ̀ ló dìtàn ìlú ọ̀rọ̀ rúwọ̀ jẹ́ ìlú akọni. Hmm ó sì jẹ́ ọ̀kan lára àwọn ìlú pàtàkì ìlú ìṣẹ̀ǹbáyé pàtàkì nílẹ̀ kóòtù òjìire ṣé yorùbá bọ̀ wọ́n ní bí ọmọdé ò bá bá ìtàn yóò bá àrọ́bá àrọ́bá sì ni bàbá ìtàn yorùbá ní ìtàkùn tó sogbá ló ṣàgbè òun náà ló ṣe légédé ètùtù ẹ̀sìn pé akẹ́tùn ròkò òun náà ló ya sínú àká ọlọ́rọ̀ rúwà àti ọ̀ràngún léèlà ọgbọọgba ni wọ́n hmm. torí ajagun ńlá fágbàmílà tó tẹ ìlà ọ̀ràngún dó ọ̀kan lára àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ ni ọlọ́rọ̀ rúwọ̀ tó ní í ṣe tí fi ń túmọ̀ sí pé ńgbà tó kúrò nílé Ifẹ̀ tí wọ́n gbé ọ̀pá ọ̀rẹ̀rẹ̀ lé e lọ́wọ́ wọn tí wọ́n ifá tí wọ́n dá fún ajagun ńlá ni pé ibi tí orí ọ̀pá ń bá ti kanlẹ̀ ibẹ̀ náà nílùú rẹ̀ tí ó tẹ̀dó ìgbà tí wọ́n ń bọ̀ ó kanlẹ̀ orí ọ̀pá ń kanlẹ̀ nílẹ̀ ọ̀rọ̀ rúwọ̀ wọn wá bi fálérì pé sẹ́ẹ̀ ti débẹ̀ wọ́n láwọn ti débẹ̀ wọ́n ní ìlú rẹ̀ ni o ṣùgbọ́n àrọ́mọdọ́mọ rẹ̀ ni ó wà á tẹ̀dó àmọ́ kó o sì tún máa gbìyànjú kó máa lọ síwájú ìgbà tó di ọ̀rọ̀ orí ọ̀ràngún ẹ lọ́ọ̀kọ̀kànlá ọ̀ràngún yìí là ń pè ní Òkúmọkásà Àbújẹjẹjọmọ òun ló wá bí oní Adébíyì Òkúmọkásà Àbújẹjẹjọmọ Adébíyì ló wá bí Adésíyàn Adésíyàn ni wọ́n bí tí wọ́n rí àmì kan ní orí rẹ̀ èyí tó yí orí rẹ̀ pọ̀ báyìí àmì wá jọ wọn lójú ṣé Yorùbá bọ̀ wọ́n ní bó bá rú ọ lójú ọbìlẹ̀ rírì wò èyí ni a fi bí fábáfá ní gbólóhùn wọ́n fọ́ yẹ ifá lọ́wọ́ kan bò èyí ti jẹ́ bò lọ́mọ yẹn jẹ́ ní àmì ọmọ ni pé ọba sì ni ọba aládé ni àmọ́ kì í ṣe inú ìlú ni ó ti kí wọ́n tún padà béèrè wo ibì kan bẹ tí baba ńlá baba rẹ ti fẹ́ tẹ̀dú sí lákọ̀ọ́kọ́ ibẹ̀ lòun ti dọba hmm. bàbá wa débẹ̀ bò láti dáná gbó mọ̀ tẹ́ ẹ bá débẹ̀ ẹ bá igi òrúwọ tó pọ̀ hmm. ìdínú so ibi wọn wá gbé wọn àtìgbà yẹn bẹ̀ ni wọ́n ti wá gbé adébíyí wa adéṣiyẹn wa adéṣiyẹn ló wá dàgbà òun ló kọ́kọ́ di ọba ní ilẹ̀ ọ̀rọ̀ òun á èmi tí mo kẹ́hìndé ni èmi ni ọba ẹlẹ́ẹ̀kẹwàá láti ìgbà tí wọ́n ti tẹ ilẹ̀ ọ̀rọ̀rú ọ̀dọ́ hmm. orúkọ ọba àkọ́kọ́ ni adébíyí adéṣiyan èyí tó jẹ́lé oní ọláwúwo èyí tó tún jẹ́lé là ń pè ní kòsóníọlá orí kòsóníọlá nǹkan kan ṣẹlẹ̀ nígbà náà tí ogun fi ja ilẹ̀ ọ̀rọ̀rúwọ̀ kó tó wá di pé ọ̀rọ̀rúwọ̀ tún padà ní ayé nígbà tí ó di ìgbà tí ọba Kòsóníọlá wàjà tán ni àwọn tí wọ́n tún ọ̀rọ̀ rúwọ́ tẹ̀ padà lẹ́lẹ́kejì òun là ń pè ní aláwòdé aláwòdé ìlú jọba lẹ́yìn rẹ̀ tó pẹ́ papòdà tán ní ṣàgbóyọyìn àbúrò rẹ̀ jọba tẹ̀lé gbà tó jọba tẹ̀lé tán ló wá kan adédọjà àkànbí láfọ̀ fún ògbó ọmọ anírin yẹn máa fògbó fọ̀ bí àlà àkànbí tó torí pé ó rọrọ̀ rúwọ̀ sí tó fọmọ ẹ̀ sọ́ra bàbá ibi tí a bá wà lónìí ilẹ̀ rẹ̀ ibà o lẹ́yìn tí a bá adédọjà lọ tán ló kan ọba làwọ̀ àládékẹ́yẹ oníṣòkòtò péńpé tẹ́lẹ̀wù ẹ̀tù rí yẹriyẹ ìjọba lónìí ilẹ̀ rẹ o lẹ́yìn rẹ̀ ló wá kan ọba Jacob Adéwùmí Adéjùmọ̀ akékaka kọlọ́rọ̀ gbọ́bọ́lọ́rọ̀ bá gbókè ní bá bọ́ lọ́rọ̀ òsè àdìgótì bá wọn dúró di ọ̀tẹ̀ ibi tẹ́ bá wà lónìí ilẹ̀ rẹ o lẹ́yìn rẹ̀ ló wá kan ọba Fọláyanká Abíóyè ìgbẹ́ kaka ẹ̀bì ti kaka ẹ̀bì ti tí ò gbójú ò lè pàgbẹ́ akíkanjú sọ́jà tí ó gbẹ ìjà amúkélépọ̀ ta gbígbóná bàbá akẹ́kọ̀ọ́ mi ibi tẹ́ bá wà lónìí ilẹ̀ rẹ ni o lẹ́yìn rẹ̀ ni èmi tí mo wá sí léjeléje yìí tí mo sì kẹwàá wọn. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ pẹ́ lórí àpèrè àwọn baba ńlá baba yín hmm. kábíyèsí tàbá wa ń sọ̀rọ̀ nípa ìtàn ọ̀pọ̀ àwọn ìwé ìndèrè tí ń bọ̀ wọ́n fẹ́ lóye kò sí bàbá fẹ́ sọ torí ìgbà tẹ́ mẹ́nu lọ́rọ̀ a rí i pé orírun ó wá láti fẹ̀. bẹ́ẹ̀ni àwọn kan mọ̀ pé oòdùà tẹ̀wọ̀n rọ̀ hmm. wọn á pé mẹ́ka ló ti wá oríṣiríṣi làwọn èèyàn ń sọ èwo ni a lè ní ká gbàgbọ́ àbí irú èrò wo ló yẹ ká ní lórí èyí. Hmm. gbogbo wa pátápátá tá a wà lórílẹ̀‐èdè àgbáyé lónìí ìran kan ṣoṣo ni gbogbo wa mm-hmm. àti ará ádámà láti ṣẹ̀ àti éfà. E ó ní ọkùnrin àkọ́kọ́ àti obìnrin àkọ́kọ́ tọ́lọ́run dá àwọn ni wọ́n wá yẹ ẹ̀ka yẹ ẹ̀ka yẹ ẹ̀ka yẹ ẹ̀ka kò sí bá a ṣe wàá máa tọ ìtàn lọ títí tá a ní tọdún rigo ibi tó ti ṣẹ̀ bá a bá ní Odùduwà wá láti ilẹ̀ Mẹ́kà tàbí láti ilẹ̀ Lárúbáwá àṣìwé nítorí pé nítorí ìtàn sọ fún àní torí pé gbogbo wa ìpátá kò sẹ́nì kankan tọrọ ìṣojú ẹ̀ ìtàn àtẹnudẹ́nu náà la gbọ́ tá a sì dìmọ́ títí tó fi dòde. Hmm. tó túmọ̀ sí pé kò sídìí kankan fún họ́wùhọ́wù ah, ah. lórí èyí tí ìtàn fìdí ẹ̀ múlẹ̀ tá a gbọ́ la dì mú lórí ìyẹn tó ipò ọba lásìkò yìí àwọn kan sọ pé àyípadà ń dé bá a àwọn kan sọ pé kò rí bíi tìgbà kan mọ́ torí ohun tá a mọ̀ tí ìtàn sì fìdí ẹ̀ múlẹ̀ ni pé láti gorí àpèrè nílẹ̀ Yorùbá ó gba ìlànà tó pọ̀ kó tó di pé wọ́n á mú ọmọ oyè wọ́n ní wọ́n á bí fá wọ́n ní fá ni ó ṣèpinnu ohun tí wọ́n á ṣe eh, láti bẹ̀ ìgbésẹ̀ wíwọlé dì ìgbésẹ̀ ìpèbí wíwọ ìpèbí ìgbésẹ̀ wíwọ ìpèbí. ìyàtọ̀ ń bẹ láàrin ìpèbí àti lédì yóò wù mí kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ fún àwọn ọ̀dọ́. ọba jíjẹ nílé ayé àtijọ́ èyí tó sì jẹ́ pé síbẹ̀síbẹ̀ ó ṣẹ́kù di àsìkò di òní bó tiẹ̀ jẹ́ pé ìyàtọ̀ díẹ̀díẹ̀ ti ń bá a ní ayé àtijọ́ ìjọba kọ́ ní yan ọba ibi tí mi ò bá wò ni pé àwọn ìjọba wọ́n ń pè ìṣe ẹ̀ka ìjọba kan ní ìjọba tiwantiwa èèyàn ni pé ìjọba tí a fi ọwọ́ ara wa yàn fúnra wa láàrin ara wa láti máa ṣe àkóso lé wa lórí ó túmọ̀ sí pé ọ̀dọ̀ Yorùbá ló ti bẹ̀rẹ̀ tó ráwọn ni wọ́n ò yan ọba ó sì ní bá a ṣe bá a ṣe yan ọba nílẹ̀ Yorùbá àìkàn dédé ronú pé lágbájá tó sọ́ba níwọ̀n àti àyè bá ti wà láti yan ọba àwọn ìdílé ọba tó kàn wọ́n foríkorí wọ́n fi kọlùkùn wọ́n lè kó àwọn ọmọ oyè bíi oríṣi mẹ́rin àbí márùn síwájú àwọn afọbajẹ àwọn afọbajẹ ní bí wọ́n ṣe tọ́ bí wọ́n ṣe rìn torí ẹni tó bá mọ̀nà ò ní tọ̀ ọ́ bàbá bá wà tọ̀ tán nínú àwọn wọ̀nyí o lágbájá báyìí òun lòdù rẹ̀ kójú lédèjì tí ò bá lábòsí torí gbogbo aṣọ tá a bá fìṣẹ́ dá tó ń tìyà ní ògbó hmm. ilé yòówù tá a bá ti fi tọ́ mọ èrì ní wo ńgbà máa wá tọ̀ tán tí wọ́n bá rí báyìí irú oko báyìí wọ́n ó fi sọ́dọ̀ ìjọba ṣùgbọ́n ńgbà tó ti di pé ayé òṣèlú ti wọ̀ ọ́ ìbéèrè tíjọba wọn ń béèrè láyé òde òní ni pé sọmọ ẹgbẹ́ òṣèlú wa ni àbí ń takò ẹgbẹ́ òṣèlú wa hmm. bí wọ́n ti wọ́n ń takò ẹgbẹ́ òṣèlú tó wà níta bó ti wù kí odù rẹ̀ ó ti kó tó odù rẹ̀ kún lọ́dọ̀ àwọn afọbajẹ ni kò tí ì kún lọ́dọ̀ ìjọba tí wọ́n fún níwèé ẹ̀rí èyí ń jẹ́ kí ìyapa ọmọ wà bákan náà àwọn ẹ̀sìn àtọ̀húnrìnwá méjèèjì ń ṣàkóbá fún àṣà wa nílànà oyè jíjẹ nígbà tí èèyàn fẹ́ jọba nílẹ̀ yorùbá tó ní kí wọ́n mú un lọ ilé ìjọsìn kí wọ́n ta òróró lè lórí hmm. tàbí kí wọ́n mú un lọ ilé ìjọsìn mẹ́ẹ̀ kí wọ́n wé nílá wà ní nílẹ̀ yorùbá bọ̀là àti ìṣerú ẹ̀ ẹni a bá tọ̀mì òró tí a ta òróró lé lórí nínú ilé ìjọsìn ọmọlẹ́yìn kristi àgbà pé léèyàn fẹ́ jẹ́ adarí ìjọ ni ṣùgbọ́n ẹni tí ó darí ìlú bá nǹkan ni wọ́n á ṣe o yorùbá sì ní ẹ jẹ́ ká ṣe bí wọ́n ti ṣe kó bàa lè rí bí tí rí inú mi máa ń dùn gan gidi fún ìdáhùn yín torí ó ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè tí ìdáhùn yín sì ti ń yanjú díẹ̀díẹ̀ ìbéèrè yẹn ni pé ìhà wo ló yẹ kí ọba aládé ó kọ sí ẹ̀sìn ó ní ìbéèrè tí mo fẹ́ béèrè ṣáájú ṣùgbọ́n ẹ ti mẹ́nu bá bọ̀. ẹ mo lè mo ní agbára àti ọlọ́run fún mi ní òye láti lè dáhùn rẹ̀ ẹ̀sìn ní ilẹ̀ yorùbá ẹ̀sìn jẹ́ ìbáṣepọ̀ láàrin ẹni ara ẹni àti adániwáyé rẹ̀ ẹ̀sìn ó jẹ́ ọ̀nà tá à ń gbà yin ọlọ́run kí ọlọ́run kí ọlọ́run kí ọlọ́run wá ojú rere ọlọ́run lórí àwọn nǹkan tá a fẹ́ àti pé láti wá ojú rere ọlọ́run lórí àwọn nǹkan tí a kò fẹ́ ẹ̀sìn wa fàjà ẹlòmíì ẹ jẹ́ kó fún un ní àpẹẹrẹ bẹ́ẹ̀mi yẹn bá lọ ọjà ní ìsìn tá a bá la fẹ́ ra sọ àlèmọ́ ra náà bàbá wa ra rúkan náà àlèmọ́ ran bákan náà bàbá wa ran bákan náà bí ó ṣe yẹ ẹ̀yin kọ́ ni ó yẹ èmi ìyàtọ̀ wà bẹ́ẹ̀ fún òdi èyí ètò ẹ̀tọ́ ọba ni pé ní ìpìlẹ̀ sẹ́lẹ̀ Yorùbá ẹ̀sìn àdáyébá la mọ̀ wá ṣùgbọ́n gbà tí ọ̀làjú dé ẹ̀sìn kíní wọlé ẹ̀sìn kejì náà wọlé kò wá sí ní tó burú ń bẹ̀ ni pé ká jẹ́ lẹ́sìn ṣùgbọ́n ọba gbọ́dọ̀ dúró nídùú pé àtọ̀tún àtòsí èmi mo ní kíkà kan ò sì gbọ́dọ̀ bàjẹ́ hmm. ọba ò sì gbọ́dọ̀ gbàgbé ìpìlẹ̀ rẹ̀ hmm. nítorí pé eh, nílẹ̀ Yorùbá ní àwọn kan tí à ń pè ní àwọn onílẹ̀ àwọn onílẹ̀ ní dandan ká tù wọ́n lójú ó sì ní bá a ṣe ń tù wọ́n lójú màá wá fún ẹ lápẹẹrẹ nísìnyí èèbó tí wọ́n ṣe ọkọ̀ fún wa wọn gbé ọkọ kalẹ̀ fún wa ká máa rọ̀ kó jẹ nǹkan rìnnà ṣùgbọ́n ọkọ tí wọn gbé fún wa yìí wọn jẹ ká mọ̀ pé àyè kan bẹ epo la gbọdọ rọ síbẹ̀ epo ìbò àyè kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ omi làárọ̀ bẹ́ẹ̀ ààyè kan bẹ́ẹ̀ ń bẹ afẹ́fẹ́ làárọ̀ bẹ̀ kódà ààyè kan bẹ epo làárọ̀ síbẹ̀ àmẹ́po tiẹ̀ tó yàtọ̀ fún epo tá a rọ sínú ẹnjẹ́ni bí òróró lè yí òun fẹ́ rí hmm. ibi ó bá wá yẹ arọ omi síta bá ti rọ kó bẹ wàhálà dé ibi tó bá yẹ ká fẹ́ afẹ́fẹ́ síta bá lómi làárọ̀ bẹ àkànjàgbà kí ló wá dé tó ìbò fi ṣe báwọn àpẹẹrẹ àkọ́kọ́ nù àpẹẹrẹ lẹ́ẹ̀kejì akọ́lékalẹ̀ kí lé ó tó dilé kó tó dùn rí ẹwu ìyẹn tí ṣiṣẹ́ ń bíríkìlà àwọn mọlémọlé wọn níṣẹ́ tí wọ́n ṣe àwọn kanlékanlé wọn níṣẹ́ tí wọ́n ṣe àwọn jórinmọ́rin wọn níṣẹ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni àwọn apọ̀dà tí a máa kunlé lọ́dà oníṣẹ́ tí wọ́n ṣe àwọn tí a bá fẹ́ kó rírin gèdè ká faná sí oníṣẹ́ táwọn tí a máa faná sílé ó ṣe kí ló wá dé tá pé ẹnìkan ni ó gbogbo ẹ̀ kò lè ṣeé ṣe bílẹ̀ ayé gan àti rí nu àmọ́ àwọn èèyàn òkú ọ̀rọ̀ yóò yí àwọn èèyàn ọ̀rọ̀ yóò ṣe kí ni. kò yí ọ̀pọ̀ èèyàn. kò yí ọ̀pọ̀ èèyàn kò síbi tá a ti kànú bíbélì tàbá kànú kúránì pé ká tu àwọn onílẹ̀ lójú àwọn onílẹ̀ bá a bá sì tu wọn ní àwọn onílẹ̀ lójú àní rírí àpèrè jókòó sí torí àwọn wo là ń pè láwọn onílẹ̀ àwọn tí wọ́n lo àpèrè iṣẹ́ kù fún wa ìbínú wọn ò bá ti dùn lórí àpèrè gbogbo ẹni tó bá jókòó lérí àpèrè báyìí jókòó lórí ẹ̀gàn hmm, hmm. ó ṣe kí ni jòkó lórí ẹ̀kọ́. ẹ gbọ́dọ̀ tù wọ́n lójú inú wọn gbọ́dọ̀ máa dùn nígbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi ẹ wúbi tí mo ti bẹ̀rẹ̀ sí ká mo kọ́kọ́ yin Elédùmarè ọba tẹ́nilẹ́jẹ́lẹ́jẹ́ feríṣàgbèjì ara gba mo kí tán mo kí àwọn tí wọ́n dé adé ṣáájú mo wá kí àwọn tí wọ́n ti lo àkórí àpèrè tẹ́mi náà jókòó sí nílùú mi dandan ni kó máa júbà fún jó máa ṣeéṣe fún yẹn torí Yorùbá bọ̀ wọ́n ní bọ́mọdé bá ti júbà ilẹ̀ ilẹ̀ á lanu fún ni bẹ́ẹ̀ kò ló bá júbà lẹ̀ lè ó lẹ́nu fún bọ́mọdé bá ti júbà lẹ̀ yóò roko pẹ́ ó túmọ̀ sí pé mo fẹ́ roko pẹ́ ní fi ń júbà àwọn tí wọ́n ṣáájú mi àmọ́ àìgbàgbọ́ yé torí ẹ̀sìn ìgbàlódé bẹ́ẹ̀ bá wúyẹn náà èyí ò wọná ẹ bá ẹlòmíì ti àsùsọ̀rọ̀ ọ̀nà bí ìgbà tó pé kọ́kọ́rọ́ ọbẹ̀ ọwọ́ baba ńlá ọwọ́ ilé agboolé wọn ló wà tí wọ́n gbà ọ̀run sì ní bá a bá ti sin òkúta àmọ́ tí ń ṣẹlẹ̀ mọ́ ẹnìkan ò sí ìtọ̀run wáyé kó wá sọ fún wa pé báyìí lọ́run rí o báyìí ni ẹ máa ṣùgbọ́n àtẹ̀sìn mùsùlùmí àtẹ̀sìn kìrìsìtẹ́nì àtẹ̀sìn àbáláyé kò séyìí tó sọ fún wa nínú mẹ́tẹ̀ẹ̀ta pé ká máa hùwà burú níwà mùsùlùmí ní ká máa sòdodo ká sì máa ṣe dáadáa ẹ̀sìn kìrìsìtẹ́nì ní ká máa sòdodo ká sì máa ṣe dáadáa ká ṣeré fáwọn ẹbí pẹ̀lú ara fáwọn ọ̀rẹ́ mùsùlùmí dá wàhálà láwùjọ dá wàhálà láwùjọ kí n ṣètì ẹ̀kọ́ ṣètèmi òwe ìdòwò lọ́rùn àwọn àgbàlagbà nílẹ̀ yorùbá wọ́n ní òtítọ́ òwà ó sọ òdodo òtítọ́ òwà ó sọ òdodo bó tilẹ̀ korò títọ́ la ó sọ àwọn oníjàlá náà wá dá sí wọ́n ní ẹ̀rù ń yọ mí bá bí mo rántí ọjọ́ àti sùn mi ẹ̀rù ń yọ mí bá ayé ilé ẹ̀rù ń yọ mí bá bí mo rántí ọjọ́ àti sùn akemi nìkan nìkan ní sàárè gbogbo ẹbí àmàrílé mm, mm. akemi nìkan nìkan ní sàárè gbogbo ẹbí àmàrílé mm. ẹ̀rù ń yọ mí bá ayé ilé ẹ̀rù ń yọ mí bá bí mo rántí ọjọ́ àti sùn mi wọ́n tún wá dá lóhùn. a ní ẹ̀jẹ̀ àṣẹ rere láyé wa kí wọn ó lè ròyìn wa bá a bá lọ tán àwọn ẹlẹ́sẹ̀ iléegun nù. Hmm. ó túmọ̀ sí pé àtẹ̀sẹ̀ kínní àti kẹta tí a torí ẹ̀ wáyé ni pé ká ṣe dáadáa bó tiẹ̀ jẹ́ pé òdì kejì gbogbo tí a ń sọ ń là ń hù níwà láyé òde. wọ́n sì ní ah, n tó bí ìbéèrè mi ni wípé a ti rí orí adé kan tí ó bóníròyìn sọ̀rọ̀ ó tún sọ ní gbangba òde hmm. ó tọ̀ka ó nàka àléébù sí ọ̀pọ̀ àwọn ládéládé hmm. ó ní wọ́n ń ṣòòṣà ó ní wọ́n ń bọ̀rìṣà ó ní kò sì yẹ kó rí bẹ́ẹ̀ ó ní nǹkan burúkú gbáà ni wọ́n ń ṣe nítorí pé àwọn nǹkan ìbílẹ̀ ìṣẹ̀ṣe kan tí wọ́n gbé dání lórí àpèrè. Hmm. inú mi dùn kí ni mo wí. ẹ nínú yín dọ̀kùn kábíyèsí. fún bíi tẹ́ ẹ bọ́rọ̀ lọ́hùn. Hmm. ṣùgbọ́n ẹ jẹ́ wa léèrè o irú ẹni tó sọ bẹ́ẹ̀ ọ̀nà wo ló gbà lórí àpèrè torí yorùbá bọ̀ wọ́n ní làhàmì ní bàtà kélótù fẹ̀ àkọ́kọ́ nu ẹlẹ́ẹ̀kejì sẹ́ni ni ìyàtọ̀ ń bẹ láàrin ìlú fẹ́mi lóyè àtàjàgùngbadé hmm. eh, eh, kẹ̀kẹ́ ńlá ọ̀nà méjì lèèyàn gbà á dépò ọ̀nà méjì ọba bí ò bá jẹ́ ìlú fẹ́mi lóye a sì jẹ́ ajagungbadé. èwo la jagungbadé èwo ni ìlú fẹ́mi lóye. ẹ orúkọ náà ti ṣàlàyé hmm, orúkọ náà ni ìlú fẹ́ lóye tí wọ́n gbé sórí àpèrè. ìlú fẹ́mi lóye yàtọ̀ jagungbadé kí wàá ní ìyàtọ̀ ń bẹ láàrin méjèèjì orúkọ náà ló ṣàlàyé méjèèjì. àkíkà <laughs> àgbà ò ní tán lórílẹ̀ kábíyèsí kábíyèsí. ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ ọba àjírònú kan. <laughs> mo tún lákìyèsí kan bá a ṣe ń wọlé bọ̀ sínú ọgbà yìí nǹkan kan wà tẹ́ ẹ ṣe tó jẹ́ kí n wò pé ah kábíyèsí ló ṣe báyìí ah, a máa ń lọ sáàfin àwọn ládéládé míì náà ohun àkọ́kọ́ ni pé bá a ṣe dọ̀bálẹ̀ gbogbo wa ta ní kábíyèsí o mo rí pé ẹ̀dá kìíní ọ̀hún padà sọ́dọ̀ Elédùmarè pé ọlọ́run ní kábíyèsí kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run bá a ṣe ń ṣe kábíyèsí fún yín ẹ̀yin náà ń ṣe kábíyèsí ọlọ́run. ẹ̀ máa ṣe kábíyèsí fọlọ́run toró ń lọ́ba àkọ́kọ́ tí ò sí tó ṣáájú rẹ̀ ó ń sì lọ́ba àgbẹ̀yìn tí ò sí tí ó gbẹ̀yìn rẹ̀ níjọ́ tí àmì náà kúrò ní pèbí tí wọ́n mú mi wọ bíi wọ́n rí àwọn fọ́tò kan jọ́ náà lọ́hùn mo wá ní kíni ìdíjẹ́ fi ń re wọ́n ní fọ́tò ọba àná tí wọ́n ti lùgbà kọjá nù hmm. kílẹ̀ wọ́n ń re fún wọn ní wọ́n ń re tí wọ́n lè fààyè lẹ̀ kí wọ́n lè kó fọ́tò tèmi tí mo wà ń bẹ̀ lónìí bẹ́ẹ̀ wọ́n wá fi wọ́n wá ṣe ń pa lówe fún mi pé bó ti wù kí wọ́n náà pẹ́ tó àárẹ̀ tiẹ̀ náà kú ń bẹ̀ fẹ́ nìkan lọ́la ta wá lẹni tó já jọba ṣáájú kí n tó jọba òun ni ọlọ́run òun ní ti ń bẹ síwájú kémi tó bá dáyé òun lọ́lọ́run ọba ti ń bẹ nígbà tí mo wà láyé bí n bá tó ti wá kú láyé tán náà ní fàbọ̀ fún ọlọ́run náà ni ó máa jẹ ọlọ́run báyé bá wá ní àfẹ̀mí àfẹ̀mí èmi náà wà máa sọ pé àfẹlẹ́dùwà ọba àná ọba òní ọba tí ń ti ń bẹ síwájú kí n tó máa bẹ ọba wọ̀wà tó ti wà tí wọ́n atiwájú kí n tó wà ọba tó dá mi ọba tó dà mí ọba tó pè mí pé ayé ọba tí ó sì rẹ́yìn mi. Mm, mm, mm kábíyèsí. ọlọ́run ní jẹ́bẹ̀ ọba àjírònú kan mo ṣe kábíyèsí elédùà. inú mi kàn ń dùn ni fún àwọn ìdáhùn tẹ̀ ń fún mi bí mo ti ń béèrè àwọn ìbéèrè yìí lọ́kọ̀ kẹjẹjẹ èmi ìtọ́ tún wá wà ń bẹ̀ ibi mò ń bọ̀rọ̀ bọ̀ ni pé bá a bá wo àwùjọ yorùbá lónìí inú mi máa ń dùn wípé yorùbá ti tàn káàkiri àgbáyé kí wá ṣèyẹn nìkan àwọn ọmọ yorùbá sì ń rókè wọ́n rọ́wọ́ mú wọ́n ń dibi pàtàkì mú kódà láwọn orílẹ̀-èdè tó ti di kànjàn àwọn orílẹ̀-èdè tó ti gòkè àgbà lágbàáyé fún àpẹẹrẹ ní ogúnjọ́ oṣù tá a wà yìí ni wọ́n mọ̀ gbé ọ̀kan lára ọmọ Yorùbá lọ sí ilé ìjọba nílẹ̀ UK nílẹ̀ aláwọ̀ funfun bẹ́ẹ̀ ni oṣù kẹta la sì wà yìí hmm. àwọn ìjọba orílẹ̀-èdè náà fẹ́ ṣàpọ́nlé ẹ̀ ọmọ Yorùbá ni o kódà ọmọ ìpínlẹ̀ Ondo ni ọmọ ìlú Ondo ni wọ́n fẹ́ ṣàpọ́nlé ẹ̀ nígbà tí mo wá ń bá a sọ̀rọ̀ pé ẹ̀ ń lọ sí ilé ìjọba bó o lẹ ti rìn ó ní wọ́n rí n tó dáa lára òun ìyẹn ni wọ́n fẹ́ wò pé akínní dáa àwọn fẹ́ lò fún lu àwọn ó ní bọ́sì ti ṣe máa ṣe ń tiẹ́ nu o tán bá ti rí ní tó dáa lára wa báyìí wọ́n máa ń he wá ni o láti lo ọpọlọ wa pé ìdínà tí lu tí wọ́n fi ń gòkè lójoojúmọ́ mo mí kanlẹ̀ mo ní hmm. kí sì ni tó ṣẹlẹ̀ ni pé ó lọ sílé ìwé ńbẹ̀ ó ṣiṣẹ́ ìbí iṣẹ́ wọ́n wá rí i pé ó ń tayọ wọ́n sì ń rí ìwọ ọmọlúàbí tó jẹ́ ti Yorùbá lára ẹ̀ ni wọ́n bá fún ní àmì ẹ̀yẹ tó lágbára púpọ̀ àmì ẹ̀yẹ wúrà kì í ṣe ònìkan ló wà ń bẹ̀ o àwọn ọmọ orílẹ̀-èdè yẹn náà wà ń bẹ̀ o àwọn ọmọ orílẹ̀-èdè yẹn náà wà ń bẹ̀ o ṣùgbọ́n ọmọ Yorùbá nínú gbogbo wọn tí wọ́n lé ní ọgọ́rùn-ún ọmọ Yorùbá ni wọ́n fún ní wúrà ìyẹn bẹ́ẹ̀ nílẹ̀ Amẹ́ríkà àti nílẹ̀ UK kò tí ì ju bí oṣù mélòó kan lọ sásìkò yìí ẹ̀ka tó ní nǹkan ṣe pẹ̀lú ajé wọn nílẹ̀ Amẹ́ríkà ẹ̀ka tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ajé wọn nílẹ̀ UK wọ́n ní pàdé pàtàkì kan láti ṣe nígbà tí wọ́n ṣèpàdé ọmọ Yorùbá nìkan ní ọmọ Yorùbá nìkejì tó wá ṣojú orílẹ̀-èdè méjèèjì tó dìbí tó ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ajé wọn mú ah! wọ́n rò pé ẹ̀bùn ńlá mọ̀ ni Èdùmàrè fún ìran Yorùbá yìí orí ńlá mọ̀ rèé fúnra Yorùbá mo wá jókòó mo rò ó wípé ǹjẹ́ làwọn lọ́balọ́ba wa ń ṣiṣẹ́ lórí nǹkan kan tí mo ronú síbi nítorí pé bá a bá ṣàkíyèsí ètò ìṣèjọba orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ ó mẹ́hẹ nípa ṣíṣàwárí àwọn tó ní ẹ̀bùn tó farasin fún ìdàgbàsókè ìlú wọn á ní kí n béèrè ǹjẹ́ làwọn lọ́balọ́ba alẹ́ Yorùbá náà ní àwọn àfojúsùn kan lórí èyí bí. Hmm. mo kí atọ́kùn mi púpọ̀ lórí àwọn ìbéèrè tẹ́ ẹ béèrè àkọ́kọ́ náà kò pé wọ́n rí ọmọ Yorùbá tó láàmìlaka káàkiri àgbáńlá ayé kò jọ mi lójú hmm. àwọn Yorùbá náà ti sọnù ọ̀rọ̀ wọn wọ́n ti pa òwe méjì kan òwe àkọ́kọ́ wọ́n ní àfín kì í wọjà kí gbogbo ojú ó mọ̀ rí ṣùgbọ́n òfin ọ̀wé ẹlẹ́ẹ̀kejì yorùbá wa sọ pé ilé ladìẹ ò ti níyì ní làwọn yorùbá tó máa sọ pé wòlíì kan kì í lọ́lá ní ìlú bàbá rẹ̀ hmm. ẹ̀ ń là hàn kì í ṣe ṣàṣà ní orílẹ̀-èdè àgbáyé tí ọmọ yorùbá ò kì í tayọ kódà mo lè fi gbogbo ẹnu sọ ní nǹkan bíi ọdún méjì sẹ́yìn ní yunifásitì kan ní nílùú òyìnbó lọ́hùn àwọn tí wọ́n jáde yunifásitì lọ́dún náà lórí ẹ̀ka ètò ẹ̀kọ́ kan ọmọ ọ̀rọ̀ rúwọ̀ yìí ló gbégbá orókè jùlọ hmm. ọmọ bíbí ilẹ̀ ọ̀rọ̀ rúwọ̀ yìí tó jẹ́ ọmọ ọmọ mi ń hmm. ló gbé igbá orókè jùlọ ní gbogbo àti àjáde ńbẹ̀ lọ́dún náà hmm. bọ́lá ti máa ṣe nù. wọ́n máa ṣe a ní mansẹ́ẹ̀nì tí àwọn tẹ́lọ̀ fẹ́ rán tó jẹ́ pé kò sírú aṣọ tí ò lè rán àmọ́ gbogbo ìhòòhò lòun máa wà ntí ọ̀hún àfàtọ̀rọ̀ wa fi ń rí bẹ́ẹ̀ ni pé ẹnu wa ò kò rí ìṣòro tá a ní nílẹ̀ yorùbá nu àmọ́ tọ́mọ yorùbá bá ń láàmì làákà kì í ṣèbẹ́ nìkan kódà tí nínú àwọn ẹlẹ́sìn mùsùlùmí tí a jẹ́ onímọ̀ kéwu ọ̀kan lára àwọn àgbà àfáà kan nílẹ̀ yorùbá láti ìlú ìlọrin tá a pè ní ṣéwàá wọ́n tún ṣe àtúnṣe lórí àwọn nǹkan tí wọ́n kọ sílẹ̀ lárúbáwá tí a fi èdè kéwu wọn kọ́ tó sì rí i pé àṣìṣe bẹ́ẹ̀ ó sì ṣàtúnkọ rẹ̀. nínú èdè tí wọ́n lò nínú èdè tí wọ́n. tá a bá wá padà sọ́dọ̀ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká hmm. ẹ sọ rú bẹ́ẹ̀ yóò ṣe sọ èdè ìbò láyé Wọlé Ṣóyínká sọ fún ọ pé kì í ṣe bá ní wọn tó ń sọ ni hmm. ọmọ bíbí Abẹ́òkúta sí ni. tòró ní nǹkan ọlọ́run. fúndì eléyìí ọlọ́run ti gbà fún ọmọ Yorùbá so kí àwa wọn nílẹ̀ àjòjì kí wọ́n máa làmìlaka kò jọ mí lójú torí pé wọ́n ní bíbélì ní bí ó ti wà láti kọ́ sí ni ló ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí títí ayé àìnípẹ̀kun orí lọmọ yorùbá wọn ò ní dìrù láéláé. náà kí wọ́n á padà sí ẹ̀rọ kan wà tí ẹ ti sọ látàárọ̀ tí mi ò tí ì rí èsì fún ẹ débẹ̀ nípa pé bóyá àwọn kan tako ìlànà à ń bọ òrìṣà ni àbá ń ṣe wá ni hmm. ọ̀rọ̀ ńlá ni agbada ńlá nù ojú ọgbà mi ńlá ni tó jẹ́ pé ó lójú òmùwẹ̀ tó lè wẹ̀ tí ò ní fi ara gbọ́n hmm. ṣùgbọ́n ìbéèrè tí mi fẹ́ sọ ni pé ibo ni mo fọwọ́ mú yìí orí ni bàbá kàdé orí ẹni là jíkí orí ẹni là jígẹ̀ ńjọ́ tó rí ń gbé ní bolòṣà wà ògùn ló ní ọjọ́ kan pọ́njú orí abáwáyé lójú ọjọ́ gbogbo orí náà wà ní níta fi ń bọ̀ orí a máa bínú sẹ́ni tó ní hmm. nígbà téèyàn bá fún orí ní ẹ̀tọ́ rẹ̀ wọ́n ní orí kún èékánná kún hmm. aṣọ èròjà wèrè kí tí ó fi pé bó bá rí bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ tọ́jú orí wa hmm. ṣé ká wá tọ́jú orí ṣé òrìṣà là ń bọ ni. rárá o. tẹlomiin bá wẹ̀ tán ní balùwẹ̀ ó lè tó oríṣi bíi ìparun bíi oríṣi mẹ́rin tí ó fi pa orí rẹ̀ hmm. tẹ́ bá wá bí pé kí ló tọ́ sí àní mo fẹ́ kí irun tí ó bá wù mẹ́ kó máa dán kó dúdú kó máa dán wèrèwèrè kó máa gun ni lójú ni kí ni ń tọ́jú. ẹlẹ́dàá ẹ̀ ni. ẹlẹ́dàá rẹ̀ ni. tọ́jú orí ẹ̀. tí ò bá wá tọ́jú orí tiẹ̀ sórí tiẹ̀ wá kan tèmi kálukú ló ní orí tiẹ̀ tó gbé wáyé ìlú kọ̀ọ̀kan sì ni ta fi ṣẹ̀dá rẹ̀ bẹ́ẹ̀ náà ni mo fi amú àpèjúwe wá pẹ̀lú ọkọ̀ tá n lò pé ó ní nǹkan kan tí wọ́n fi ṣe ṣe àmọ́ pé à ń pe ọtí kan ní ọtí ṣìnáàpù ṣe àpò ọkọ̀ kan wà tí wọ́n máa ń rọ sí hmm. bẹ́ẹ̀ ni ọkọ̀ agbégi kan ọkọ̀ eléjò ńlá kan wà tí wọ́n máa ń rọ ọtí sí bí wọ́n bá ní mọ́tò mutí kò ní yà ẹ́ lẹ́nu. ọkọ̀ àmọ́ mutí dáàfù. kí ló wá fà á hmm. ṣáà wà á ní mọ́tò ń wọ náà ni àbí yóò wà náà. <laughs> àtàbáwọn ti ń wà á. àbáwọn tí wọn á ní mutí àtàwọn tó fi ń gbé ibi làákàyè kálukú bá mọ kó lọ máa tu láàrin hmm. Ọlọ́run gbà fún wa. kábíyèsí o <laughs> ká tún tẹ̀síwájú bọ́ sórí kókó míì kókó míì ni pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ àwọn kan ó bẹ̀rẹ̀ sí pọ̀ àti máa gbọ́ síbi tó jìnnà tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tó wá bẹ̀rẹ̀ sí kàn wá la wá ń súnra kìgbé kí ló dé wọ́n ní darandaran ni wọ́n ẹran ni wọ́n ń sìn iṣẹ́ okòwò tiwọn nù nílẹ̀ tiwa ń bí iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa ẹni tí ò ṣiṣẹ́ yóò jalè lẹ́yìn àgbà sọ gbẹ̀yìngbẹ̀yìn wọ́n ń kẹran jẹko ọ̀rọ̀ wa fẹ́ máa di ogún mi ò tẹ̀mí ó di wàhálà kódà láwọn ìpínlẹ̀ kan ìpànìyàn ìdojú ìbọn kọ́ ní ṣẹlẹ̀ hmm. kò á síbi tí a lérò pé kò dé nílẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá ní gbogbo ariwo kìíní ń dé kábíyèsí ìgbésẹ̀ kan wáyé àwọn gómìnà ló gbé nílẹ̀ Yorùbá wọ́n dá ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn sílẹ̀ nígbà tí wàhálà yìí pọ̀ àwọn ọmọ Yorùbá kan bá tún dìde náà bá ló wá tó gẹ́ báyìí o ẹ jẹ́ kí Yorùbá kúkú dá wà ni ìwọ́de Yorùbá nation bá gba gbogbo ìlú kan kódà títí dòní àwọn ọmọ Yorùbá ti ń bẹ nílẹ̀ òkèèrè wọn èyí jẹ lẹ́nu lójoojúmọ́ lára ọ̀pá lára ìṣọwọ́ ọmọ Yorùbá ti ń bẹ ńlé ní kíní ti ń tutù díẹ̀díẹ̀ ṣùgbọ́n lára àwọn ti ń bẹ lókèèrè òun ń gbóná lójoojúmọ́ ni. ẹ ṣé mo dúpẹ́ ìbéèrè yẹn pín sí ẹ̀ka mẹ́ta yẹn pẹ̀kẹ́ ń bá a lè rí dáhùn kalẹ̀ àwọn adẹranjẹko làkọ́kọ́ bẹ́ẹ̀ni bàbá ẹlẹ́ẹ̀kejì iṣẹ́ àgbẹ̀ làwa ń ṣe kí ló fà ǹjẹ́ ìbáṣepọ̀ ń wẹ̀ láàrin wa ọmọ alẹ́ arú fésù tó lóun ó fẹ́ ọmọ alẹ́ ajígbọ́tolúwa èdè wọn ò lè yíra wọn olùgbòǹgàgà sì ní kí n nájà òrùn dalẹ̀ hmm. ká kọ́kọ́ gbé báwọn hmm. ṣe rí àwọn daran àmọ́ yorùbá nílà káyìí o wọ́n ní ọ̀pá lámbá wájú kùmọ̀ lẹ́yìn ọ̀rùn ṣé bójú ti rí ní tá a ń dobi lọ́jọ́ ẹ̀dẹ́ ṣé ò sáwọn fúlàní ìtẹ́lẹ̀ ni. wọ́n wà tẹ́lẹ̀. bóòlù àṣejọ ń gbégbé ayé àlàáfíà. wọ́n ń ta fúrádè nùnù fún wa tá mú gbà kan. kí ló bóni àti rí fúrádè nùnù. ẹ̀yà ara màálù wọn. kí ló wáá dé tá kí ló bóòlù àṣe mú gbà náà sóúnjẹ wa ńlẹ̀ Yorùbá ni. rárá o. bẹ̀ ṣùgbọ́n à ṣé wọ́n ń bá a kó wá láti Sokoto ni àbí màálù tí ń wà láàrin wa ni. ìbí wọn bá èyí tí wọn nílé tò tí wọn bá wà náà ní. ẹ ṣé wọn ó túmọ̀ sí pé wọ́n ti wà láàrin wa tẹ́ ń dẹran. tipẹ́ tipẹ́. níbo wá wà ṣé wọn ò kẹ́ran jẹ kó wá ń gbà náà ṣe wá jẹ́ pèsè ló le. bẹ́rù bá ti pẹ́ lé yóò bu alájọbí. Hmm, bẹ́rù bá pẹ́ lé yóò bu alájọbí. báàrin ti mọnu. bẹ́rù bá ti pẹ́ nílé yóò bu alájọbí. Mm ní gbogbo ìgbà tí gbogbo létóbìnrin bá sì ti ń kígbe atótó arére àrèrè ní kù gbẹ̀ngbẹ̀yìn hmm. ẹni ọba bá ní làákàyè kó máa tú àárín hmm. ká padà sórí ètò pé àgbàlẹ̀ Yorùbá là àwọn tí wọn wí bẹ́ẹ̀ náà àlebu wọn wọn ní eégún mẹ́ta àkà mẹ́fà bẹ́ẹ̀gùn ò ti yanra wọn jẹ méjì méjì náà wọn ò pín àbúrò ó ní kejì ń gbìyànjú àti níkẹrin ẹ wọ́n ń sọ fẹ́gbọ́n rẹ̀ pé ní sùúrù o àbọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wáyàwó tiẹ̀ o ta ni wọ́n fagídí wáyàwó fún. bí o jẹ́ gbọ́n. kálukó máa fi làákà yìí tú àárín o ṣùgbọ́n kò ní burú fún alágbàro títí kílẹ̀ o mọ̀ sùn o aṣọ tá a bá sì fiṣẹ́ dá tòǹtìyà ní ògbó gbogbo léyìí wù tá a bá fi tọ́ mọ èrè ni o Ibrahim sì béèrè nù. No wá kò sọ wo onílàáká ìkan lọmọ fìlàkà yìí wọn tú. Hmm. Hmm. lówe lówe. Hmm, ṣùgbọ́n ni a rò pé ọwọ́ rẹ ò tẹ́tí lónìí ọwọ́ rẹ ó kàjà lọ́la ojú ló pẹ́ sí. ìdá yín mú mi rántí ọ̀rọ̀ kan tó tẹnu bàbá Bọ́lá Ìgè jáde láwọn ọdún pípẹ́ sẹ́yìn kí bàbá ó tó lọ ó ní tí ó bá fi di àwọn ọdún two thousand AD ó láwọn ọmọ Yorùbá kan tí Ọlọ́run kẹ́ ó ní wọn ó sì ṣe wọ́n sì gbòmìnira fún yorùbá pé wọ́n gba yorùbá kúrò lóko ẹrú àkíyèsí kan tá a ṣe rèé. n lè jiyàn pé kò rí bẹ́ẹ̀ bàbá ló yáwó wọ́n ń fọmọ sẹ̀gbà orí alágbàro sì ní burú títí kílẹ̀ wọn sùn bó pẹ́ títí akólòlò náà ó pe bàbá akólòlò ó ṣe kí ni. yóò pe bàbá kó tó di pé ìyá àkókò kó tó di pé òòsà òkè ó pa ìyá àkókò ọmọ rẹ̀ náà ó ti togi sọ hmm. báàrin ti rí nù. àkíyèsí mi ní wípé bá a ṣe dé sípínlẹ̀ ọ̀ṣun hmm. a kọ́kọ́ lọ káàkiri à ń lọ káàkiri láti gbogbo onílù wa ti rí o yàwó ìpínlẹ̀ ọ̀ṣun o a kàn ráwọn ibì kan ni kòtò rèéjì ń dùn yìí kí ló ṣẹlẹ̀ ń bí kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní lọ́dún tó kọjá ni wọ́n wá wú góòlù Hmm. a ní wúrà tó pọ̀ ńlẹ̀ yìí hmm. wọ́n ló pọ̀ gan-an ni wọ́n ló lọ sálálú báwọn ìyẹn ní ìlú kan tí wọ́n ń pè ní ìbòkun ibẹ̀ ńlá tọ̀ débí hmm. a ní sẹ́bí nìkan ni wọ́n ní bá a bá dòṣù bẹ́ẹ̀ lórí o wọ́n ní bá a dé ìjẹ̀dá wọ́n ní wọ́n ń wú góòlù ńbẹ kí wọn náà fi ṣe fún ìlú wa ìlú wa yìí ò tí ì rí bí ó ti ń wu àwa lọ́kàn wọn láwọn alágbára ló mọ̀ ń pa àyún o àwọn alágbára ló mọ̀ ń pa ẹ̀ àwọn orílẹ̀-èdè kan àtúnṣe pé nǹkan ni kò tó lè yìí wọ́n sì fi di ní ńlá ilẹ̀ Yorùbá lélẹ́yìí sì wà kódà lára àwọn òkúta tí ń dán yẹrinyẹrin a rí ń bẹ̀ wọ́n á wò pé ká dáàfin a dáàfin kábíyèsí ìlú tí wọ́n ti wú tá a ti rí tí wọ́n ti wú kóòlù ṣùgbọ́n dùn wá wọ́n ní kábíyèsí wà ní UK hmm, nílẹ̀ gẹ̀ẹ́sì lọ́hùn. Hmm, hmm. wọ́n ní báyọ̀ kábíyèsí ò sí ìlú wọ́n ti ráfù ìyẹn ò já lè rí kábíyèsí bá sọ̀rọ̀ àṣẹrí padà àní ọ̀kan gbòógì lára àwọn kábíyèsí tá a gbọ́dọ̀ rí nípínlẹ̀ ọ̀ṣun ká tó padà sípínlẹ̀ èkó ní kábíyèsí ọlọ́rọ̀ rúwọ̀ ti ọ̀rọ̀ rúwọ̀ ìyẹn ni ó wàá jẹ́ kí n béèrè ìbéèrè yìí mo mọ̀ pé àwọn ọ̀rọ̀ àlùmọ́nì náà ti ń bẹ́nu ìlú tá a wà yìí pàápàá lóríṣiríṣi èyí tí wọ́n ti rí àtẹ̀yí tí wọn ò tiẹ̀ tí ì mọ̀ lọ́lọ́kùn òjọ̀kan ìyàwó ló yẹ káwọn lọ́balọ́ba ọkọ̀ sí àwọn ọ̀rọ̀ àlùmọ́nì wọ̀nyí a gbà pé ọ̀làjú ti dé ìṣèjọba tí ń bẹ lóde ó ń sún agbára àwọn orí adé kì. yorùbá ní bí yorùbá ti sólé ilé títa ò lè dání ah. ó lè lé ìní sílẹ̀ kò fún títa ṣùgbọ́n gbogbo àgbàlagbà tí ń bá ti ń jẹ dòdò ẹnu rẹ̀ ò ní gbòdòdò hmm. àmọ́ tí mo kàn fẹ́ rán ọ̀pọ̀lọpọ̀ wa létí ni pé ká máa rántí pé. Pe níjọ́ tí wọ́n ti gbé a sórí àpèrè láti ń kọ ìtàn kalẹ̀ ìtàn wo ni wọ́n kà ń gbà tá a bá sí mbẹ̀ mọ́ a lè pé torí owó ká sọ̀lú dahoro hmm. nítorí pé bídìí bá ti bàjẹ́ tán kọ́ tònídìí ní dà ká ronú sàárín o ó ṣeé ṣe kí wọ́n ti rí nǹkan àlùmọ́nì nílùú mi kódà mo ti gbàwé lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n kò sí kankan tí mo ti tọwọ́ bọ̀ ń bẹ̀ torí pé mo ronú pé kí ni yóò jẹ́ àtibọ̀tán ìlú ìlẹ́yìn ọ̀la nígbà tí ìwà tí mo rí ní àná pé ọlọ́run pé kí ni ó já ti bọ̀ tán irúurú lọ́la nígbà tí mo bá ti ọjọ́ òní ya kòtìlétà. Hmm. ní tèmi èmi ọba adéyẹmí adéyanjú ojú tèmi fi wò náà nítorí pé wọ́n máa rántí ọ̀la kí ni ìtàn tí mo fẹ́ filẹ̀ fún àwọn àràn tí ń bọ̀ àwọn tí mo bá tí wọ́n ṣáájú mi lórí ìtẹ́ yìí ní tí wọ́n gbé ṣe ń tà àfàná ṣe ò ní sọ ọ́ n tá n bá ń fò ní ṣe náà ọ̀la náà sọ kálukú ló mọ bí ń ṣe ń ṣèlú rẹ̀ ìdálù sí ní ṣèlú eégún ní gbowó ọrẹ lóde Òṣogbo bá a ti ń ṣe ńlé wa ìwọ bùnmí ni bẹ́ẹ̀mi ti ń ṣe nílùú tèmi kò túmọ̀ sí pé bẹ́ẹ̀ ni dandan lẹ́lòmíì gbọ́dọ̀ máa ṣe bí àárín ṣe jẹ́nu àmọ́ ní tèmi n tí ó mú kí àwọn aráàlú yìí ó máa banújẹ́ tàbáwọn ọ̀ràn tí ń bọ̀ máa ṣépè n ò ní tọwọ́ bọ̀ débi pé n ò ṣe. kábíyèsí Ah, tá a bá ní ká máa tàkótó ìbéèrè sí yín lọ tílẹ̀ ó fi mọ́. <laughs> Eh, owó dùn ní owó dáa ẹ̀gbọ́n tánìkan wí ni hmm. ó ní ìbànújẹ́ ajé tí ń ṣẹ̀gbọ́n ọ̀gẹ́ yìí ajé tó tó ajé tí ń ṣàgbà dèwe òun ló mọ ọmọdé gorí ipò àgbà òun ló ń ṣàgbà dọmọ kékeré ìjọ àrègbèsà ta lọ yáwó tá ni kò tó ni ní bùrọ́dá tá ń pàjọ́ sẹ́ ọ̀jẹ̀jẹ̀ ní bàbá ajé tó tó ìbá kí n lówó lọ́wọ́ òyìnbó tó gorí òkun àtọ́sà sówó ló lé wọn débẹ̀ àpèkánu àpèkánu kò wọ́gba lẹ́yìn èèyàn àtọ́bánikọ̀yà lọ́jọ́ tó burú oníkùmọ̀ ẹ̀dùn ti lé màkágbó tó tó mojúbà ilé tí gèrèrè ẹni tó júbà rẹ kò tún tó sì máa bọ́mọdé júbà fagbà kíbà ó ṣe ajé tó tó ìbá kí n lówó lọ́wọ́ owó dáa lóòótọ́ ṣùgbọ́n kíni yóò gbẹ̀yìn rẹ̀ yóò gbẹ̀yìn owó tá a ní. Hmm, ni mo fi sọ pé gbogbo àgbàlagbà tó bá ti fẹ́ràn dòdò ẹ̀nà rẹ̀ ò ní gbòdodo. kábíyèsí ń gbàdé mo rí fọ́tò àmọ́ mhm. àwọn pé kábíyèsí wa rè ọba aláwọ̀dé kẹta rèé. bẹ́ẹ̀ni kẹrin eh, rèé hmm. ọlọ́rọ̀ rúwọ̀ tìlú ọ̀rọ̀ rúwọ̀ hmm. bàbá mi adéyẹmí. Hmm. adéyẹjú. adéyẹjú. mo tún wá wo ọ̀tún àtòsí mú tún pé ah, kábíyèsí ti ìlú ìlá ọ̀ràngún rèé àti kábíyèsí ti òkè ìlá ṣé àjọṣe ń bẹ láàrin ìlú ọ̀rọ̀ rúwọ̀ òkè ìlá àti ìlú ìlá ọ̀ràngún ni. Ah. <laughs> ọ̀rọ̀ ńlá lẹ béèrè ẹ kí ẹ fẹ́ mi máa bá tàn mí lọ́gbà tó ń pìtàn lè rọ̀rú ọ̀ àti ọ̀ràngún òkè ìlà àti ọ̀ràngún ilé ìlà àtọlọ́rọ̀ rúwọ̀ àtọ̀ràngún ọ̀ka ìjìgbò omi kan náà la mu ẹ̀jẹ̀ kan náà ló pé a jáde adé kan náà là ń dé torí pé ìlà la dé wà á kówó ra dé. Hmm. ìtàn tó rọ̀ mọ́ ni ìdínà tó fi jẹ́ pé lọ́kàn lára àwọn ọba tí ń dé adé ìṣẹ̀ǹbáyé kí ni mo pè é. adé ayé tí ì ṣe pé ìjọba kan ló jókòó pé ah, ó ayé ikú olóye kúrò ká fún ládé kó máa dádé ibẹ̀ lọ́rọ̀ rú ọ wa. àwa tá a wá jọmọ ìyá mẹ́tẹ̀ẹ̀ta nu ńlá ló wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún òkèlá ló wà lẹ́gbẹ̀ẹ́ àlàáfíà èmi ni mo wà láàrin tó ó ní ẹ̀jẹ̀ kan náà ẹ̀jẹ̀ náà làwọn ń bá a bọ̀ títí dòní bí n bá dé lárangun lónìí mo ní yàrá ń bẹ̀ bí n bá dá ààfin òkè lọ́rangun mo ní yàrá ń bẹ̀ báwọn wọn náà bá sì wá kí mi lónìí dandan ni kí n tẹ́ wọn sí rẹpẹtẹ torí ilé ọmọ wọn ni wọ́n wà. Hmm. a jẹ́ pé bí n bá débí bí n bá yìí tí ì débẹ̀ wọn ìrìn mi ò tí ì pé. kò tí ì pé torí tá a bá débẹ̀ wọ́n béèrè pé sẹ́ẹ̀ dọ́dọ̀ ọmọ àwọn ọlọ́rọ̀ rú bẹ́ẹ̀ bá wálẹ̀ débẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá ti kú lọ́dọ̀ àwọn ọbẹ̀ ni ẹ máa gbà lọ. Hmm nítorí pé òwú dúdú àtòwú funfun wọn kì í jara wọn níyàn. a jẹ́ pé ìrìn mi kò yẹ pé àfi kí n délùú ìlà ọ̀ràngún kí n sì dókè ìlà a jẹ́ pé bójúmọ́ bá mọ́ lọ́la <laughs> ìlú ìlà ọ̀ràngún ló kù tá a lọ <laughs> a sì dókè ìlà àbí bò ní adéyẹmí adélékè ẹ ẹ o ti ṣeé ṣe <laughs> a ò ní fẹ́ gba yín lásìkò jù inú wa dùn gan wípé orí adé níwà ìrẹ̀lẹ̀ bí èyí àwòkọ́ṣe pàtàkì fáwọn ọ̀dọ́ tá à ń bọ̀ lẹ́yìn àwòkọ́ṣe pàtàkì fáwọn orí adé fáwọn lọ́balọ́ba àtàwọn ọba lọ́la àwòkọ́ṣe pàtàkì fún gbogbo ọmọ Yorùbá kábíyèsí o. kábíyèsí ọlọ́run bá a bá ló dọwọ́ ọfà hmm. a ló dọwọ́ apó a wà á ló dọwọ́ ojú tó sin ọfà tó dára ẹranko hmm. bẹ́ẹ̀ bá pè mí ní kábíyèsí náà gbọ́dọ̀ sí kábíyèsí ọlọ́run torí pé ìtàn mi bẹ̀rẹ̀ níjọ́ kan yóò parí níjọ́ kan ọlọ́run ọba mi adá ọba táyé rọbí agogo òun ni ò ní bẹ̀rẹ̀ tí ò ní ní parí báyìí bá ti wá pé àní kábíyèsí àfiyèsí ni wá torí pé afúnṣọ́ ni mo jẹ́. àfiyèsí. àfiyèsí ni pé fiyèsí o ibi táwọn tó ń lò kù tí wọ́n fi ló kọrí fiyèsí o kí wọn náà bá lè ló kọrí àmọ́ bẹ́yìn bá ti wà lórí àpèrè tí ń bá ń sápá táǹkù táǹkù ìtàn tí ò dáa nígbẹ̀yìn irú wọn. Mm, mm. Hmm. ó dá mi lójú dáadáa wípé gbogbo ọmọ Yorùbá ti ń wo ètò yìí káàkiri àgbáyé yàtọ̀ sí pé ẹ mọ̀tàn sí i yàtọ̀ sí pé ẹ gbèdè sí i mo mọ̀ dáadáa pé ẹ tún kọ́gbọ́n sí i ọgbọ́n tó jinlẹ̀ ń bẹ láàfin yìí inú mi sì dùn kábíyèsí ìkànnì wa Yorùbá Gidi TV ní ń jẹ́ orí ayélujára ló wà ó jalejako kódà lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn olólùfẹ́ wa níkànnì Yorùbá Gidi ọmọ Yorùbá Gidi gbáà ni wọ́n nítorí pé wọ́n ṣe èèyàn ó fẹ́ẹ́ má síbi tá a dé tí wọn ò náwó eré sí a lọ sí ìlú kan wọ́n pẹ̀lú yín ní ìlú Ìgàngàn ní Ìbàràpá bẹ́ẹ̀ báwọn tó ń wò mí ní Ìbàràpá ṣe rí pé a lọ sí Ìbàràpá náà ni àwọn ó ṣe láìbírì síbẹ̀ ah, ẹ ṣe láìbírì síbẹ̀ wọ́n ní pàápàá nítorí ẹni tí ó kú lásìkò tí àwọn wàhálà yìí ń ṣẹlẹ̀ ẹ̀yìn Dr. Aborode wọ́n làwọn fẹ́ máa fi ṣe ìrántí ẹ̀ mọ́ ah, ìlú Ìgàngàn nìyẹn ní Ìbàràpá o Ìbàràpá nìyẹn Ìgàngàn nìyẹn ní Ìbàràpá Ìdèrè la lọ tá a gòkè àwọn ò tún ṣe ti Ìdèrè náà pé kí n kọjá lọ síbẹ̀ láti lọ ra àwọn kábíyèsí ibẹ̀ ìyẹn nìkan kọ́ ilé kan jóná nílùú Abẹ́òkúta la bá lọ síbẹ̀ ẹni tí ń gbénu ilé ìtẹ́nàntì tí ń gbénu ilé ló da bẹtiró ayálégbé ló da bẹtiró lé rẹ̀ lórí tó sì ṣáná síra ẹ̀ ó jóná mọ́lé ilé onílé ó tún jóná ìgbà tára àdúgbò ń sọ̀rọ̀ wọ́n ní ìbàjẹ́pọ̀ mi wà ní ìbámu burú tó báyìí àwọn ò rómi àwọn ṣẹ̀ṣẹ̀ ń lọ ra omi lọ́nà tó jìn ni láti fi paná káwọn panápaná tó dé ọṣẹ ti ṣe kí la ṣètò yìí sí àwọn ọmọ Yorùbá yìí bá dìde náà bá bẹ̀rẹ̀ sí í fowó ṣọwọ́ ẹni tí ó fi five hundred thousand ṣọwọ́ ẹni tí ó fi five thousand naira ṣọwọ́ ẹni tí ó fi hundred thousand naira ṣọwọ́ lédè kan wọ́n ní ká lọ ṣe omi fún wọn ládùúgbò tá à ń sọ yìí mo mọ̀ pé bí wọ́n tún ṣe ń wo ibí yìí ó ṣeé ṣe ká tún rọ́mọ ìlú tí ó ti tún máa ronú nǹkan kan nípa tó yẹ kí wọ́n ṣe fún ìlú yìí. inú mi ìbá dùn púpọ̀ mo ní àǹfààní láti pé béèyàn bá gbé iléeṣẹ́ wá àyè tí mo lè gbé sí wà mo sì fẹ́ kí òkìkí ìlú mi ó kàn káàkiri àgbáńlá ayé ní ti dáadáa kí àwọn ọmọ ìlú mi kí wọ́n sì rọwọ́ mú ní pàápàá jùlọ àwọn nǹkan ẹmẹ́kọ̀ọ́ wuni tí ó máa mú kórí ọmọ ó yá torí ọmọ tá a bá kọ́ ní ògbélé tá a kọ́ tà inú mi ìbádùn tí mo bá lè ráwọn èèyàn kí wọ́n bá máa ṣe sílùú mi tí ó fi ń túmọ̀ sí pé bóòní bá sùn à ọ̀la náà tàn dáa àmọ́ gbogbo ẹni tí ń bá ti tó bá ti tó bá ti jẹun tòní tó wá gbàgbé àná orúkọ òun fọ lẹ́rán yóò máa kígbe ibi lọ́la ni kò sí lẹ́ni sànú rẹ̀. nípa ti péré láti lè dá lé iṣẹ́ sílẹ̀ sílùú yìí tá a bá ní ká béèrè ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ààbò bó lọ̀rọ̀ ààbò ti rí bí pẹ̀lú ẹ̀rù àwọn fúlàní wọ̀nyí ń bà wọ́n. agbára ọlọ́run ọlọ́run kọ́ alọ́gbọ́n táwọn ń lò fúlàní ń gbèlú ìlú dáadáa dáadáa tí wọ́n ṣe dáadáa. nígbà tí gbogbo rògbòdìyàn ń ṣẹlẹ̀ bó o ní. ọlọ́run òjì ó síjà torí ní àsọyé láàrin ara wa gbogbo àwọn fúlàní tí wọ́n ń dá wàhálà alẹ́ àwọn tó jẹ́ pé wọn ò ní wọn ò légbò tí ajá tó ń rìn wá tá à ń pè ní bòròró apanijayé àwọn yẹn ni wọ́n ń fa wàhálà lẹ́sẹ̀ tí wọ́n ń dá wàhálà lẹ̀ jọ fẹnukonu àti fòǹsọ̀kan àwọn gan ò ní gbọ̀n láàyè táwọn náà bá ti gbọ́n láàyè àwọn òwúlé wọn náà ní gbọ́n láàyè torí pé àwa ò gbédè tiwọn àwọn ti bí ni wọ́n gbédè wọn àti wàá sọ pé gbogbo ìgbà tí wọn bá ti ń dé ìlú yìí o kò fààyè gbà wọn hmm. níta lónìí ìlú yóò fààyè gbà bòrò. Ah, rárá a sì ní fààyè gbà láéláé hmm. torí kò pé wa hmm. àwọn tí wọ́n gba fààyè gbà wọ́n wá jẹ́ wọ́n gé kàbámọ̀ jẹ́ ńgbẹ̀yìn ni. Hmm, lọ ṣe wọn lọ́ṣẹ́. àwò ẹ má wù ẹ̀jẹ̀ àwò ẹ̀ ládélẹ̀. ó dà àdúpẹ́ gan ni kábíyèsí gbogbo ẹ̀yin èèyàn gbogbo ọmọ ìlú tí ń bẹ káàkiri orílẹ̀-èdè àgbáyé àti gbogbo ọmọ Yorùbá tí ń bẹ káàkiri orílẹ̀-èdè àgbáyé ìlú ọ̀rọ̀ rúwọ̀ láwa yìí àti fìdí ẹ̀ hàn yín nù ìlú bá a ṣe ń bọ̀ èyí náà ti rí ìlú tó nífọ̀kànbalẹ̀ ni kò sí ogún mi ò tẹ̀mí ìlú tí wọ́n ti ń gbé nínú ìfẹ́ ni hmm. irú àjọṣepọ̀ wo níbẹ̀ láàrin àwọn ẹlẹ́sìn jẹ̀sìn. Ah, ọ̀rọ̀ rúwọ̀ la mọ̀ ní ìlú ọ̀rọ̀ rúwọ̀ àbúbá àdó anílẹ̀mọ́gbìn òwú ìlú títọ́ ọmọdé tàgbà ti so lóríire ìlú tó gbé àjòjì tó jónílé lọ hmm. ní bí tí mo ń bá ọ̀rọ̀ bọ̀. Hmm bóyá ẹlẹ́sìn mùsùlùmí lèmi gẹ́gẹ́ tí ń sọ̀rọ̀ ẹ̀ lè mọ̀ bóyá ẹlẹ́sìn ọmọlẹ́yìn kristi ni mi ẹ̀ lè mọ̀ mo wá fẹ́ sọ fún yín pé elédùwà lò mí láti tó ń gbin àlàáfíà nílùú nípasẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́sìn mo lè fi dá yín lójú láti ìgbà tí mo ti dé orí àlééfà ní gbogbo ọdọọdún tí mo lọ́dọọdún tí mo ti dórí àlééfà bíi ọdún méje sẹ́yìn gbogbo ọdún léyà tá a máa ṣe tí wọ́n táwọn mùsùlùmí máa ń ṣe àtọ́dún ìtúnu àwẹ̀ ni o ẹlẹ́sìn ọmọlẹ́yìn kristi tá a pè ní páàdì tá a pè ní fádà sì jọ ọmọlẹ́yìn kristi jọ kátólíìkì hmm. òun ní máa fowó kalẹ̀ tí a fi sanyidi lọ́dọọdún. Hmm. iná nà láti sanyidi pẹ̀lú ògùn ọlọ́rọ̀ rúwọ̀ náà ti wá sọ di àṣà. Hmm. mo máa ń ṣe ayẹyẹ ọdún kérésìmesì tá a pè ní Christmas carnival orin orin ayẹyẹ ọdún kérésì nínú ààfin mi tí gbogbo tẹrútọmọ tá a máa sọ tá a lùlù tá a jó tá a yọyọyọyọ tó tá a bá ń ṣe nǹkan lọ́rọ̀ rúwọ̀ kò sẹ́ni tó fẹ́ dẹ́nìkan mọ̀ pé eléyìí ṣẹlẹ́sẹ̀ mi à ń jọ ń ṣe ni nítorí pé ọ̀rọ̀ rúwọ̀ là ń gbé ga kì í ṣe ẹ̀sẹ̀ nìkan. inú mi tún dùn sí ìbéèrè yẹn. kódà níbi tó fi tó kúnra wọn dé tó bá di ọjọ́ iléyà tí ọba bá lọ sí yídì láti lọ kírun ọdún aago mẹ́sàn-án lọ́ba máa kóònù ààfin gbogbo ọmọ lẹ́yìn kristi aago mẹ́jọ wọn ó ti dé tó bá sì tún di àsìkò tá a bá lọ Gálílì ọba àtàwọn ìjòyè náà yóò tún lọ yóò tẹ̀lé àwọn èèyàn lọ èyí wọn á jẹ́ kí ìfẹ́ àti ìrẹ́pọ̀ kó ṣe kíni kó wà ní sunday tí máa ń parí oṣù ní gbogbo ọmọlẹ́yìn kristi máa wá ń ṣe àkànṣe àdúrà nínú ààfin lọ́dọ̀ lọ́rọ̀ rú ọ. àlàáfíà tó nítumọ̀ tó ní kìmí ló jọba nílẹ̀ yìí inú mi sì dùn sí i kábíyèsí kó tó di pàmò lọ màá fẹ́ kẹ́ ẹ tún sọ fáwọn èèyàn míì ó lè jẹ́ gbà àkọ́kọ́ rèé tẹ́lómi ń wò wá kán máa wo ìkànnì Yorùbá Gidi TV torí pé aṣọ àlàwà ń gbéga ìrẹ́pọ̀ ìṣọ̀kan àti ìdàgbàsókè yorùbá là ń gbéga. yorùbá bọ̀ wọ́n ní ẹni tí ò bá ti nítàn kì í pẹ́ tán wọ́n ní ẹni tó bá sì ti sọ lẹ́nu dandan ni kí ló ló so àpò ìyàkọ́ gbogbo àwọn eré tá à ń wò ní orí àwọn ìkànnì tẹlifíṣàn káàkiri ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní kó bá àṣà wa ibẹ̀ lọ́mọ mi ti ń mo pé kò yẹ kó máa dọ̀bálẹ̀ kí òbí òun kò sí ní tó burúkú òun náwó sóbi òun pé bàbá mi ẹ káàárọ̀ àṣà alásàlà ń gbéga ó wá bà á jẹ́ kó wá jẹ́ alẹ́kọ̀ọ́ mọ́ ṣùgbọ́n bá a bá tẹlifíṣàn báyìí ohun ìwúrí ni yóò máa jẹ lé mú yìí ohun ìwúrí ni yóò máa jẹ fún ọ tá a pè ní ẹgbọ́ yo ẹgbọ́rọ̀ Yorùbá gidi Yorùbá àjòmọ̀lò tí sì Yorùbá abomela tí sọ and uh, and uh, I want to kí ni jẹ bàwọn wọ́n ní bàbá jọ sakala kájọ sàkálà bàbá jọ sokolo sokolo èwo náà sàkálà sokolo èwo náà abọ́ ẹ̀kan òbí funfun awọ́ ẹ̀kan òbí pupa ìwọ̀n ìdarú òbí bẹ́ẹ̀ kó gbà. so yóò bá wa ẹ̀jẹ̀ amójútó dáadáa èmi tí n kúkú máa ń sọ̀rọ̀ mo kàwé èdè fèrèfètè mo gbọ́ kódà mo tó ń gbọ́ èdè mi ti ṣe fèrèfètè ṣùgbọ́n nígbà tí n sọ̀rọ̀ látàárọ̀ ǹjẹ́ rí kó jẹ jáde lọ́rùn yorùbá ni sọ ayé tá a wà nù bí a bá ti wá dé ọ̀dọ̀ ọba tá a bá ti bá àṣà pàdé a jẹ́ pé ayé tán torí kò síbi hmm. láti bá a mọ́ ká má wàá jáṣọ parun àfi kí gbogbo Yorùbá ká mú tó iléeṣẹ́ yìí kì í ṣe iléeṣẹ́ tẹ̀yìn nìkan iléeṣẹ́ ọmọ káàárọ̀ òjire ni iléeṣẹ́ gbogbo àwọn ọba orí adé káàkiri àgbáńlá yìí ni torí kì í ṣe orílẹ̀-èdè Nàìjíríà nìkan là wà. ṣe é gbọ́ báyìí o kábíyèsí sọ pé ìkànnì Yorùbá Gidi kì í kàn ṣe tèmi nìkan ti gbogbo wa ni o àfi kájọ gbé ẹ̀sìn mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín torí pé ń bá mi gbé àwọn náà ni wọ́n ń bá wa gbé ní gbogbo ìgbà kábíyèsí díẹ̀ ló kù kí ọ̀rọ̀ yìí kó fọ ọkàn mi pé kí n rí kábíyèsí ìlú kó mọ wá kó àwọn ọmọdé mọ́ra láì ṣe tíṣà bóyá bóyá bóyá bóyá sì ti ṣe olùkọ́ rí ṣùgbọ́n ọkùnrin ẹlòmíì kan ti ṣe olùkọ́ rí nígbò bá ti dáwọn ipò kan gan ẹ mọ̀ pé ṣé ó sì ṣe olùkọ́ ní sùkúù rí bó ṣe wà yìí kí ni nǹkan tó tó tó jẹ́ kó rọ̀ yín lọ́rùn bàbá mo dúpẹ́ pọ̀ láti fún ọwọ́ yín lọ́wọ́ yín fún ìbéèrè tẹ̀ béèrè àkọ́kọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé lánàá ọmọ ni mí lónìí ni mo di bàbá àwọn ọmọ táwa náà ń wò lónìí ọmọ ni wọ́n lónìí wọ́n ò di bàbá lọ́la ibi tẹ́mi wà lónìí àwọn kan ni wọ́n wà ń bẹ̀ lánàá ìgbà tí wọn ò sí mọ́ lọ́pọ́n fi sún kan náà yóò bá sì ní ọmọ tá a kọ́ ni yóò gbé ilé tá a kọ́ tà. Ta orò tí bá tá à ń ṣe tá a ní kọ́ mọ́ mọ́ mojú ẹ orò tí ó padà run ni. Hmm, so àwọn ọmọ yìí a gbọ́dọ̀ mójútó wọn a gbọ́dọ̀ kọ́ wọn lẹ́kọ̀ọ́ torí pé àmọ́ ibi tí wọ́n jáde lọ lọ́la ìwà tí wọ́n wàá hù níta táyé máa sọ pé ọmọ àlúgbó ló tí wọ́n mọ̀rọ̀ rúwọ̀ ni kílẹ̀ rò pé bóun ìbá ti hùwà tẹ́lẹ̀ séèyàn hmm. gidi kan bẹ́ẹ̀ ni sẹ́yìn hmm. pé àbùkù ọ̀rọ̀ téèyàn máa délé pokùn so sínú ṣùgbọ́n torí Yorùbá nílà ká ì púpọ̀ bọ́ọ̀mọ bá dáa tí ìyá ò bá dáa tí bàbá ò sì dáa wọn ló mọ̀ sí o ah inú kòkò dúdú ẹ̀kọ́ funfun ti jáde bí bàbá bá dáa àti ìyá dáa tọ́mọ ò dáa wọn ló mọ̀ sí o ìmí ò jẹ́ ni ó sú o bọ́bọ́ wá ṣe pé àtọmọ àti ìyá àti bàbá ni wọ́n bá dáa wọn ní bọ́mọ ò bá jọ ṣòkòtò yóò jọ kíjì pa ewúrẹ́ ò ní bímọ tiẹ̀ kó yà sí sọ àgùntàn lọ jẹun. Mm so fún di eléyìí a gbọ́dọ̀ tọ́ àwọn ọmọ wa torí àwọn ni wọ́n máa gbé àsíá àlùwà káàkiri lọ́la báwa ti ń gbé kiri lónìí àwọn náà máa gbé kiri lọ́la yóò wá jẹ́ kí wọ́n nífẹ̀ẹ́ ìlú yìí wọ́n sì níbẹ̀rù ọlọ́run àwọn náà máa wò pé ibi tọ́rọ̀ rúwọ̀ dé lónìí tọ́lọ́n bá fáwọn lágbára lọ́la àwọn ò ṣe jù bẹ́ẹ̀ lọ bíbélì ni ẹ jẹ́ kí ọmọdé kó wá sí ọ̀dọ̀ mi nítorí tí wọ́n ní ìjọba ọ̀run ẹ ṣeun gan ni níyìn náà láti máa gé pété fún tààkó dáwọ́ ẹ̀ dúró fún àsìkò yìí ná ìmọ̀ kí n gbọ́ bá tó dìgbà mi tí n bá tún wọ́dọ̀ bàbá mi kò sígbà tí n lè wọ́dọ̀ bàbá mi <laughs> wọ́n tún gbà mí tọwọ́ tẹsẹ̀ eh, láti bá gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé sọ̀rọ̀ Ọlákúnlé Fásùgbà ló kọ mi ọmọ ẹlẹ́ẹ̀kẹ́ èdè tó rodo èdè tó pọnmi èdè tó mú mi èdè tó wọṣọ èdè tó gẹ̀fìlà èdè gẹ́gẹ́ yédè lédè ìwé dẹ́dẹ́dẹ́ lédè tí fi wì mi èmi kọ́ Ọlọ́run ọba ni n ò gbọ́dọ̀ gẹ̀fìlà níwájú kábíyèsí ni <laughs> ó dáa o títí eh, mi ò ṣàìfibà fún ìgbà àgbàlagbà tó kún fún àgbà àràgbà agbára tẹ́gbàgbèje àgbà kan ò kàn lè fàyà gbàǹgbàǹgbà nígbàkígbà torí mi ò ní ṣẹ̀ṣẹ̀ ewé tó tapá gágá tapá gágá lójú iná tí náà mẹ́wé igi oko jẹ torí àwọn ìràwọ̀ tó bá fojú doṣù wọ́n wọ̀ ọ̀kùn káyìn ní èmi ò sì ní wọ̀ ọ̀kùn láéláé mo sì ti múragbátaragbá mo múragbátaràgbà mo mú gba ìgbà nínú ìgbà ìgbà mi fún gba àgbàlagbà tí ń bẹ́ ń di igi ìgbà kí gba àgbàlagbà ó lè máa mú gba àgbà jẹ nínú ìgbà ìgbà ìgbà níta gbangba torí ta gbangba làá ta gbangba tagbára tagbára sì làgbàrá fagbára gbára rẹ̀ gbàtà lágbára lọ ló jẹ́ nsàgbàsàgbà kí n bá lè lágbára tó gbàgbà ọ̀rọ̀ lórí ta gbára lóde ọ̀gbaragada lójú ọ̀gbagadì níbi wọ́n gbé ń fi àgàdá ńlá ṣáàgì àgbàdá náà àgbàyanu wà ara wà tí jóná ìyàgbá ìyàgbá ní gbogbo ìgbà ṣe ni ẹ máa dúró tì wá gbágbáágbá níkànnì Yorùbá Gidi TV ó dìgbà kan náà. Yorùbá Gidi TV. àwọn àgbàlagbà wọn ní ajíjòbí kan kì í kú ajíjòbí kì í ráre ọtí kì í ti ẹ̀ létí ìran tẹ̀tẹ̀ kì í tẹ́ láwùjọ ẹ̀fọ́ ẹ̀ ní tẹ́ o wọ́n ní àgbélégbà yìí ní tàkùkọ àjàgbà yìí ní tàrá bọ́mọ tuntun bá délé ayé gba ìjẹgbẹ́ rẹ lọ ni ẹ máa gba yìí ẹ máa gbẹ̀yẹ o lókè lókè ni wọ́n bá wò lórí ẹ̀tù lókè lókè ni wọ́n bá wò lórí àgbọ̀nrín lókè lókè báyìí lẹ́mọ́ máa rù sí ẹ láti òní lọ òkè òkè lẹ́ẹ̀ lọ ọjọ́ tí òṣùbá ti lé táyé bá ti kéde rẹ̀ ẹ wá wosùn wọn ní gbójú wọlé ìkẹ́ náà ni òkè òkè náà lẹ́ẹ̀ máa lọ iwájú lójú gòǹgbé iwájú lọ́wọ́ ajami ń lọ iwájú lọ́lẹ́ irin ń lọ iwájú lọ́lẹ́ ìfún ń lọ iwájú ẹni tí ń pàkọ́ nígbà kọ́ kọjú sí iwájú iwájú báyìí lẹ́ẹ̀ máa lọ wọn ní kàkà kó rẹ̀ mi máa mú rẹ̀ rodò máa fi sọ ẹ̀ma ẹja lóore ẹ àìsàn ní gbéńdé e o bẹ́ẹ̀ bá ti ń ta yóò máa jó bẹ́ẹ̀ bá ti ń lù yóò máa dán bẹ́ẹ̀ bá ti ń fà yóò máa tóra wọn o ìran ọ̀gẹ̀dẹ̀ kí tó wà létí odò kí bá wọn kígbe ìnira ara ò ní ní o ara ò máa dẹ ni o àpò ṣáṣámùrá kì í gbẹ̀rí kàkà kí gbajúmọ̀ ojú ọ̀pọ̀lọ́ ẹni tí ó pa kọ̀ọ̀kan fún ó jáde hmm. látòní lọ ẹ pàdé aláàánú gbogbo ogi báyìí ní sànú àfòmọ́ nínú ogbó hmm. ọkùnrin ṣàánú yín obìnrin ṣàánú yín ọmọdé ṣàánú yín aṣọ ṣàánú yín èyí tí mo wí lónìí àròrọ̀ mọ́ wọn ni ọṣẹ ló ní kó ṣẹ oṣù ló máa ní kó má sùnà hmm. awúyárì kankan kò má ṣe èyí tẹ́ wí ayé bá wílẹ̀ gbọ̀rún gbà mo ti wí lónìí ó dàṣẹ òkú lóẹ̀ kó ṣẹlẹ̀ kábíyèsí o. Ah, ṣe là ń fọwọ́ gbalẹ̀ jìn.